ṣé pariwo dáàtà tí a ní àwọn tẹ́lẹ̀ láti fún àwọn káwọn láti fún àwọn àwọn àwọn wọn ní pàtàkì wọn láti fún àwọn àwọn pọ́jẹ́tì wọn ti láti fún wọn láti fún wọn. Ṣùgbọ́n owó tó wọlé ní ìtumọ̀ ní kò ní kò kẹ́kẹ́ lọ. Ọ̀gá mi bàyà àti ìṣàlàpọ̀ kó. Iya, dan Tabat ชื่อดีวะเพราะว่าเจ้าวันนี้ได้รัมควารู้เพราะฉะนั้นที่จะมีแต่สุดที่จะสุขเลยเราโล่โลกโลเตอนนคนเราสุขภานเราตอนนั้นไปหมดเลยนะเราจุลีเนี่ยคุณจะไปของเราถ้าเราสุขภาพเพราะเราสุขอันนั้นเราต้องไปเจอเราคนดูอาสาวันชาเบราไปดูไรถือว่าเป็นที่ทูกคนเอ๊ะบ้านเราต้องเป็นใครบ้างไม่ใช่ไหม wọ́n bá fẹ́ wá àlùkò yìí dá ibi àbá yìí ẹ̀wà méjì ẹ̀gbà torí pé afẹ́ fún fáwọn ẹ̀sìn ní pé wọ́n lè fi fàtà yìí lẹ́ẹ̀kalẹ̀ alábẹ̀rẹ̀ alábẹ̀ alábẹ̀ ti sàwọn bẹ̀rẹ̀ wọn wọlé fún wa kò sí fún ọmọ wọn làbọ wọn ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù tẹ̀ tọ́ aṣọ àbúkà wọn pẹ̀lú ọdún kò tó ọjà àkọ́jà ní ìmọ̀lẹ́ kò ní máa yá ara ìgbé kálẹ̀dà fún ẹ̀yà ọlọ́wà kí ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán ọ̀sán

ولما دائم وارزقنا على سعادتنا ولا تجعل مصيبتنا على سيدنا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غيب علينا من لا يغرر الجنه اللهم احفظ ولا تجاهلنا اللهم احفظ ولا تامرنا ولا تقيم على ولا تابعنا اللهم ارزقهم والصحة والعافية اللهم وفق أيديهم إلى خير للعباد والبلاد اللهم خذ بأيديهم إلى ما فيه خير للعباد والبلاد اللهم خذ بأيديهم إلى ما فيه خير للعباد والبلاد برحمتك يا أرحم الراحمين اللهم عليك بأعدائنا أعداء الدين اللهم عليك بأعداء الدين أعداء الدولة اللهم عليك فوق راجعات الدين راجعات الدولة اللهم ارفع فيهم تواضع أعضاء الدين اللهم اجعل كيدهم غير ذليل وأرسل عليهم طيرا أبادي وغير عدل لا وانصر اللهم ارفع فيهم اللهم خذهم قبل من عبادتك اللهم إنا لا يسجدونك اللهم انهم لا يذهبون اللهم سلم اللهم على اللهم اسبرهم بنفسك عن اللهم انك على كل شيء قدير عن كل دعوه جديد على اللهم شر لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته. ọba aláàánú lọ ọba tọ́ka ẹ̀mí wa sí ibi ọjọ́ tòní kí ìṣèjọ́ kẹrin oṣù ramadan àti ọlọ́ọ̀lọ́ àti bẹ́lọ̀ àti ọlọ́ àìníkù ọlọ́ àti bẹ́lọ̀ pé gbogbo ìgbìyànjú wa nínú oṣù alápàlẹ́ yìí ọlọ́ọ̀bá jẹ́ kí yang bá ìlú ìlú sọ́dà gbogbo ìdánilẹ́ ọ̀sán kan ní orí àti nípò mìíràn kí ọlọ́ọ̀bá ojú ọjẹ́ Kalau àwùjọ àti sọ́njọ́ gbẹ̀yà ìyáàmù kọ́lọ̀bọ́ wọn ti ní wọn bá lẹ́jọ́ fún nínú sọ́lọ́tì máìlá ìjọ́kọ̀ wa ti àná a bẹ̀rẹ̀ àlàyé lórí àwọn ẹni tí ọlọ́wọ́ bá ní wọ́n dé àkókò tọ́lọ̀ àtúntíṣẹ́ rẹ̀ látàrí pé wọ́n dáná sí àwọn oní orílẹ̀ àjò wọ́n ń dáyà táwọn ẹ̀rọ ọlọ́wọ́n bá wọ́n á gba dúkìá ẹlòmíì wọn apẹ lòmíì nítorí wọ́n sọ pé àwọn ẹni báyìí àwọn ẹni tí wọ́n kúrú tí wọ́n lọ́wọ́n bá lòmíì iṣẹ́ rẹ̀ yìí bákan náà àwọn ẹni tí wọ́n ń ta ìwà àbàjẹ́ká lórí yìí ní kí ọlọ́wọ́n ọba díẹ̀ nílẹ̀ nítorí rẹ̀ pé ká sọ àwọn ọ̀sọ́ gbogbo àwọn eléyìí ọlọ́run bá sọ ìdájọ́ wọn fún wa díẹ̀ bá ti kálá nì. bákan náà ọlọ́run bá ní wọ́n tó kò ọlọ́run àti rẹ̀ tó tó gbogbo ẹni sẹ́yìn tó bá gbóògùn ti ẹ̀rọ ọlọ́run sí ìbàtúndọ́rọ̀ náà lò torí pé ọmọ bẹ́ẹ̀ ni bó ti tóbi tó ní kó wọn àti ọlọ́ ìdí ni ká tẹ́tí sọ̀rọ̀ bá ayọ̀ náà ti sọ wá pé ọlọ́run ọba àdìsí ọlásọ́nù àdìsí kò sí pé من عادى لي وليا فقد آذنته بالحق الله وبارك عليه gbogbo ẹnikẹ́ni tọ́ba ti tẹ ẹni tèmi tọ́ba ti tẹ ẹni tó súnmọ́ ẹ̀yìn lọ́lọ́ irú ẹni bí ọmọ mi èmi ọlọ́ mo ti kéde ogun pẹ̀lú ẹni bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tọ́ba ti kú ogun di ààrẹ ọlọ́ dájúdájú ọmọ pé òun kéde pé òun ṣe náà ti bá ọlọ́run ọba ìgbàgbọ́ ọlọ́run ọ̀sán lọ ní ìgbà tí ọlọ́run bá sọ ìdájọ́ ara ẹni tí wọ́n jẹ́ olùdílé jẹ́ lórí ìpẹ́ ọlọ́run bá ní ayọ̀ pàtó nínú kọjá ìdájọ́ fúláàdà fún wa àwọn ìfọ́lá tàbí pàtó wọn kọ́ àwọn ọmọọba àìníyì wà ọdún ìlà tàbí ká gé àwọn ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn látẹ̀yìn àwọn ọmọ ẹ̀ka tàbí kájọ wọn kú lórí iye táwọn èèyàn ti sẹ́ni káwọn ọlọ́pàá ló máa dá sẹ́ni. ọlọ́wà ní ilé jẹ́ ẹ̀ka wọn nílé ayé ní bákan náà ní ọgbọ́n ìyá ìyá tó tóbi ó tún máa jẹ́ tiwọn nínú tí àwọn tòmátì dáláyé abẹ́ ààyè lálẹ́ olóyún ga sọ láti sọ. wọ́n ní ìdájọ́ yìí náà ni wọ́n máa bẹ lórí ẹ̀sán jẹ́ pé o lè lásán tó ń jà pàápàá jùlọ irú ẹni tó jẹ́ pé yóò lè lọ fẹ́ lórí ìgbàlejò tàbí ọjà lọ́nà ọ̀fẹ́ gba dúkìá rẹ̀. Àtẹ́bí sọ́mọ́ bá wà rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ kí ẹ bá kúrò lára àti bá ìgbà wọ́ọ̀rọ̀ wa. Lára kò lè fẹ́ẹ́ fi sọ ọlọ́run ọba lẹ́rìí lọ́kà pé yàrá sọ̀rọ̀ náà. Irú òbí sí ọlọ́run ọba pọ̀. Àwọn àìsà fún mi ní tí ẹni kan bá wá pàdé ọbẹ̀ gbajúgbajú kìá mi ọbẹ̀ nípa gbajúgbajú mi lórí sọ́lọ́ ti ìgbésẹ̀ àmẹ́bí ní padà ìṣẹ́rù máa dà mọ́jọ kó dúkìá rẹ̀ mọ́jọ owó dúkìá rẹ̀ mọ́jọ owó dúkìá rẹ̀ lọ arákùnrin wájú àjẹ́bí lẹ́yìn ìdáhùn sọ́lọ́ ara àìsẹ̀ ń pa tẹ́lẹ̀ tọ́ba wá jẹ́ pé ọwọ́ agbóhùn sì ní ó pè mí níjà lórí pé ọfẹ́ gba dúkìá ní ọkọ̀ ìdí ó máa gbé lọ lẹ́ni pé àwọ̀ ìjàkadì pẹ̀lú rẹ̀ àbí ń gbé ẹ̀dọ́ àti fa ìjà láàrin ní àjẹ́ lẹ́yìn ìgbà wọn ní ìlú ẹ̀lẹ́fọ́ dúkìá ní máa lọ. ni pàpà sí ìwọ náà kò mú ti wọn kà wọn gbéra wọn náà bá dà títí àbá wa lé ọtí ìpínyà ọ̀túnlá fàyè ìpàtẹ́lẹ̀ ni ibi mo ti wọ̀jà káàdì pẹ̀lú rẹ̀ tọ́ba wa gbẹ̀mí ìní ń bọ́ jẹ́mi ìní tọwọ́ rẹ̀ bọ́ kí ni ọmọ ẹja kò lù ànẹ́mi ni ìpàtẹ́lẹ̀ kàkà tọ́ba pa ọ́ látàrí ọ̀dá àbòbò dúkìá rẹ̀ àlẹ́ni ni látàrí bí ọ̀dọ̀ máa di tẹ́lẹ̀ ọwọ́ náà ní kí ni kẹ́mà tó ti làbí ó nà máa rí ní ọ̀pọ̀ ọ̀ṣẹ̀ yìí àlẹ́ni ni gbogbo ẹnikẹ́ tí wọ́n pa látara pé dá àbòbò dúkìá rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó kú ṣẹ̀yìn ó kú ní ìfọ̀ ẹni tọ́lọ̀ ọgbọ́n orí tí tó ti ta ìgbàlódé arábìnrin wa tẹ̀sí wa wípé mo gbọ́ tọ́ba jẹ́ pé òun lọ lágbára lórí ìtọ́pa mi ọ̀dọ̀ máa jẹ́ dáadáa. níbi èmi náà ti ń dáàbò ojú kí a nígbà ọ̀jà kàjọba lè mọ̀ máa ń wọ́ ọkùnrin tó ti kọ́ níbẹ̀. anẹ́ni nípa ìpàdásọ̀ òkòwò ọ̀dìn náà lẹ́bi tọ́ba jẹ́ pé òun lọ lágbára lórí rẹ̀ níbi pọ̀ ọ̀pẹ̀mí rẹ̀ ọ̀dọ̀ máa ná. ògbẹ́ni ti wá àwọn tí wọ́n ń ta ìbàlẹ̀ jẹ́ lórí ìfẹ́. ọlọ́pàá wa ni ṣùgbọ́n àwọn ẹ̀ka wà tí ọlọ́wọ́ bá sàkóso ilẹ̀lẹ̀ nílà tí a wọ̀. àfàwọn ẹni tí wọ́n ti dá ọ̀rẹ́ tí wọ́n wá tún wà tí wọ́n lù ú wà lẹ́yìn. ìtọ́ ọlọ́wọ́ bá agbábíkẹ́ ojú kí a lọ sọ bóyá o ti pa ẹlòmíì gan bóyá o ti ṣe báyìí ọwọ́ àtúbá láàrin ìyàtọ̀lọ̀. Ìjẹ́ títúbà rẹ̀ yóò wúlò fún mi. Lọ́nà méjì. Ìjẹ́ yóò wúlò fún láyé ń bí. Jẹ́bi pé adájọ́ ò ní dájọ́ tá a ti sọ ní nǹkan mẹ́rin ò ní dájọ́ rẹ̀. Ìjẹ́ yóò wúlò fún níjọ́ ọ̀gbẹ́dì àti ìyá àmà. Tọ́lọ́lọ́ báyìí wọ́n lọ́n fi dájọ́ lọ́sẹ̀ adáhùn àbí ìyá tóbi lẹ́kún wọn tá a ti pèsè lẹ́kún wọn níbi ọ̀gbẹ́jà ìgbéyàwó tí a tó bá tún wa gbogbo eléyìí bọ́ lórí rẹ̀ ọlọ́run ọba yẹn èyí ti gbogbo ẹni tó tún wá náà ní ọmọ kọ́ lẹ́lẹ̀ yìí nà táwọn ní pọ́bìlì áńtíáfẹ́ bìrú àlè fàlẹ́ ànàbà ọ̀fúrù rọ̀kì ọlọ́run ọba ní àbàwọn ẹni tí wọ́n ronú kúrò àdà àbàwọn ẹni tí wọ́n tún bá kó tó di pé ẹ ní ìkápá lórí wọn kó tó di pé ẹ mọ. àdébò ni tútú bó ṣe wé ẹni bẹ́ẹ̀ láǹfààní wọ́n ní kó ti dáná ẹ̀ bọ́yá kò tí ì jẹ́ tó mú ọwọ́ atúbá láàrin ọ̀pọ̀lọ̀. bàtà méjì ààrùn kò tí ì jẹ́ tó mọ̀ ọ́ tẹ́jọ́ mo tún bá láàrin ìgbà sọ́kọ̀ ó ti dẹni rin níwájú ọlọ́run kò tún fara rẹ̀ mọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ìwádìí bá wọn wádìí talọ́pàá lábájá talọ́pàá làkàtẹ́gbẹ̀ talọ́pàá bẹ̀rẹ̀ síta nǹkan nínú àwùjọ tó ti ba àwùjọ jẹ́ ìtọ́jú tó wá bá lábájá ìlọ́bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti lọ́ọ̀dì túbà túbà wọn ẹ̀ ti mọ́lẹ̀ rẹ̀. àwọn ọmọ ní nínú òfin islam irú ẹ̀ ní bẹ́ẹ̀ adágún ọ̀yà àgbẹ̀ lọ́la wà láyé nípa rẹ̀ bẹ́ẹ̀kálì ìjọba islam ọ̀yà àgbẹ̀. torí kí ni pípé islam fẹ́ ti rú àwọn ẹni bẹ́ẹ̀ lójú kòkòrò kan túbà ṣùgbọ́n tó bá wọn kọ́kọ́ òtúbà rẹ̀ tí wọ́n bá mú ògàn owó fi àjẹ ọ̀hún ní tó súnmọ́ sí ní pé kò ní túbà mọ́ gbogbo wa ti àjẹ tó bá tí wọ́n bá tún o owó fi àjẹ ní. tàbí kó tó túbà ìròyìn ti kàn lórí pé ọjà ìjẹun àbí olùdánà dánadáná yìí bóyá ni ó ti dáná bọ́ báyìí. wọ́n bá lè wò rí mú ọ̀ka tẹ́lẹ̀ ó ti wà establish for dental níjẹ́ ìsìn musa ń bàtà sí ilé òkú sí tùbá a tún yẹn gbogbo òkú yẹn tí bí wọ́n ṣe mú wọ́n dá àwọn ọ̀tẹ̀ yẹn mú yẹn tí ìlú gbogbo ẹ̀ wọ́n rí lẹ́yìn oṣù mélòó fúnra rẹ̀ wà lọ́ba dájọ́ ẹ̀sẹ̀ wọn kò tún wá láàrin ìyá tó lọ ìdáwọ́ tó bá wà kó jẹ́ tuntun tó ti múra ni wa àwọn ìmọ̀lẹ́ tó bá ti bẹ́ẹ̀ èyí sẹ́yà aláàlẹ́ ní káyà pèbè níbẹ̀ generally àwọn mẹ́tẹ̀ẹ̀mú kọ́wà káyà pèbè torí kí ni ká lè bá àtàwọn èèyàn lójú kókò tẹ̀ káwọn túbà hmm. kò sí dáa bí ẹ ti gbígbẹ́ mi sí i pàápàá jùlọ irú ẹjọ́ máa ti tẹ̀ jésù òun nìkan ni ó ṣe nígbà tá a máa kó ti túbá ó ti jẹ́ níire ìtọ́pinpin kan kò ló ṣe nǹkan báyìí àbókúra rẹ̀ wá ìmáàní lágbára lọ́kàn rẹ̀ ó ní mo ti túbá irú ẹni bẹ́ẹ̀ tá a bá dáa tó dájọ́ kúkú ètò súnmọ́ jùlọ ní àwọn ọmọ ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n lọ sí àwọn òbí lọ túbá wa òtí kí wọn bàrí ká tuba ni lọ́sọ̀ bá tuba gan bí ọba ń wá ìdájọ́ ẹ̀ náà ni kákùnmọ́ bá tẹ̀ wá lọ. àwọn olùkọ́ ni ṣùgbọ́n nípa pẹ́ àní ṣe ìdá àní dájọ́ kúkú àtàwọn ẹgbẹ́ tá a sọ oríṣi mẹ́rin ìdájọ́ sọ ẹ̀ ń kọ́ wà lórí rẹ̀ wọ́n ní. tọ́ba wá jẹ́ pé dúkìá àwọn èèyàn wà lọ́wọ́ ọdún kan ó tún bá láàrin ìyàtọ̀ lọ wà ní ó ti kí ara rẹ̀ ní ojú ọ̀gbẹ̀jà ó tún bá láàrin ìyàtọ̀ lọ nínú àtàlájọ́ àtẹ́sí nípa àwádìí adájọ́ ọ̀rọ̀pá lọ́wọ́ jẹ lẹ́sẹ̀ onígbé bọ́lọ̀ ń tẹ ó lè ṣẹ́kọ́ tó ti dára padà kùnà kí ni ọmọ jẹ́ pòdíṣà dúkìá rẹ̀ sí ọgbà dúkìá àwọn olùmọ́ni tó bá jẹ́ pé bá tó túbà ó sì ní dúkìá ní kápá rẹ̀ yálà dúkìá pẹ̀lú àwọn àmì dúkìá lágbádá yìí wọ́n ti sáàtì mọ́tò mọ́tò ẹni sáàtì àwọn mọ́tò lágbádá ọmọ alágbádá nínú ọba jáde bẹ́ẹ̀ àwọn alóòtú bá wà mọ́ mọ́tò ìdílé gbòòrò wọn á dá mọ́tò padà fún ẹni tí ó ní mọ́tò abáwọn olùdókòwò rẹ̀ tí ọba ti láyé náà yẹn pé dúkìá tá a bá bá specifications pé ẹni tó ní dúkìá dúkìá alágbádá ní dúkìá làkàtà ìgbòmí káàkiri àwọn ẹsẹ ní káàdà padà fún un pé dúkìá tá a bá lọ́wọ́ rẹ̀ a lè sọ pé ti lágbájá ni àbí ti làkásẹ̀gbè yìí ọjà lè ọjà náà èló fi kọ́lé mọ́lé ló fi ra lẹ̀ mọ́lẹ̀ ilẹ̀ àti ilẹ̀ la ilẹ̀ àti ilẹ̀ la nílì ètò a lè sọ pé ti lágbájá ni àbí ti làkásẹ̀gbè yẹ̀dá ẹ̀sọ́ ìṣẹ̀lẹ̀ arájọ́ ọ̀dà oní pé á gba àwọn dúkìá rẹ̀ á fi kú àwọn ẹni tá a mọ̀ nínú àwọn ẹni tó jẹ́ pé ó ti kálà ní dúkìá iye tó bá lè ti bẹ́ẹ̀ náà láti ó ti bẹ́ẹ̀ lórí adájọ́ ní olùsùsẹ́sẹ̀ rẹ̀ lọ. tó bá jẹ́ lóòótọ́ ló túbá láàrin ìyàtọ̀ lọ ìyọnu ọlọ́ọ̀ni ti wá kọ́mọ́ gbàgbé pé inú mọ́dẹ̀mú túbá lẹ́yìn ìgbà tó bá jẹ́ tó bá jẹ́ pẹ̀sẹ̀ tó dá láàrin ìyá àkọ́lọ́ nìkan ni ọba túbá mọ́dẹ̀mú mẹ́ta náà ni kó o túbá lá kó o kábàámọ̀ lórí tó ti síwájú kó o sì lè lánìyàn wípé kó o sínú padà sínú rẹ̀ tẹ̀lé ẹ̀mọ̀ kó o túbá lásìkò tó yẹ kí àsìkò tó ń gbà túbá tọba tẹlẹ pẹlú ọgọrọ ọrọ ọba dáa nínú ṣùgbọn àwọn olùkọ àdúgbò ṣùgbọn mọjàmì tí mọjàmì kan tó wá lékún tọba jẹ pé ẹtọ ọmọ ẹdẹ ènìyàn ń bẹ lọwọ rẹ ẹlẹtẹtọ ọdá ẹtọ ọmọ ẹdẹ ènìyàn wà ń kótó di pé ọlọ́wọ́ bọ́ foríjì ọ̀pátá ọgbọ́dọ̀ lọ sọ̀rọ̀ àforíjì tọ́ba jẹ́ tó ò lè lọ sọ̀rọ̀ àforíjì tọ́ba ti jẹ́ sọ́ dadúkì odúkì àpàdà ní dadúkì odúkì àpàdà eléyìí ọ̀dẹ̀ tó ti bá rẹ̀ pé. gbogbo eré àsọ̀rọ̀ nípa pé kí dúkìá bá wà ní kàfáà rẹ̀ ṣùgbọ́n pàtó túbá nígbà tá a rí kò ní kankan mọ́ kò ní kankan ó sì lọ tuba àwọn olùkọ́ ní kó láti ǹjẹ́ á ní dandan gbà ọgbọ́dọ̀ lọ wá bí ó ti sanwó bí káwá dágbé lò mètè yé bá ìbẹ̀rẹ̀ ọ̀pọ̀ rẹ̀ máa wájú àwọn olùmọ̀nìlá. a ò ní gbé ẹrù ilé lórí mọ́. àwọn ẹgbẹ́ bá dúkìá ọ tọ́ba jẹ́ ìjọba tó lè ní sọ akóyún ní nǹkan báyìí àti báyìí di ìjọba lè ṣe tí ọba ti sílẹ̀ ọ kí wọ́n ṣe sùúrù. torí pé inú yìí kí màá ṣẹlẹ̀ àìpẹ́ ẹjọ́ ti gbé màrí tó ti pààyàn yìí ọwọ́ òkú wa olówó kàkàtí ọ̀sán àwọn àti ọ̀sán ten million naira gbèsè rẹ̀ ń bẹ lọ́rùn káà bá sọ́ra yọ padà síbi àná láti ìpè kéṣù káà bá sọ́ra tí bá ń gbèsè ọ̀rọ̀ wá sí gbèsè àbábá bó lè fi tẹ́tẹ́ gbàgbé báyìí tẹ́yà rántí báyìí ó ti fi kọ́ padà síbi ibi iṣẹ́ rẹ̀ àná ṣe ní òtítẹ́ nítorí délé àwọn olùmọ́ni inú ẹni bẹ́ẹ̀ káàbà ní túrí kàlìlá wàláhù ọkùnrin ìrọ̀lẹ́ àti ilẹ̀ fọlọ́fọlọ́ wa aláǹkóyè. ṣùgbọ́n gbogbo ilé àsìkò tí ó ti láǹfààní nù ní pọ́bílẹ̀ àńtẹ́kọ̀ ìlú àlẹ́ kó tó di pé ọgbọ́ sọ́wọ́ adájọ́. ṣùgbọ́n lọ́pàá tó bá ti jẹ́ pé wọ́n mú ni ọ̀wà ni mo túbà àbótí wà láti mọ̀dé lọ́wọ́ túbá eléyìí ò ní sáǹfààní o torí ó ti bọ́ ọwọ́ náà nígbà tí ṣẹlẹ̀ ẹ̀ ń kọ́rẹ́ ìgbùgbù ẹ̀ tí ń wúrọ̀ àwọn àwà ìjábá ẹ̀ kó kọ́wọ́ tó tí ọ̀ níbi túbá láàrin lọ fún ọ nítorí kọ́wọ́ tí ọ̀ bọ́tọ́ wá bá ti lè tẹ̀ kò sí túbá tó túbá láàrin àtọ́lẹ̀ ilé ìwòsàn bá déwájú ọlọ́run sọmọ àmọ sẹ̀rí àtàyẹ ń bì àdàpọ̀ sẹ̀rí àtàyẹ ń bì pé mo ti túbá nígbà àgbà kò ní fìrì rẹ̀ o eléyìí díẹ̀ nínú àwọn àdájọ́ tí ọwọ́ alábẹ́ pé ilẹ̀ ìdàgbé náà táwọn ní pọ́bílì àti ìgbà tí wọ́n bá ní pé iná bá adam anna bá ọba ọba alákòóbí bì oníkẹ́ni pẹ̀lú tọ́ba túbá tẹ́ ẹ sì rí pé bẹ́ẹ̀ ni túbá rẹ̀ jiná ọwọ́ tó tẹ́ ẹ yá bèrè. tọ́ba jẹ́ pé ìjẹ́ ẹni gba dúkìá lọ́wọ́ rẹ̀ tó ní ni gba dúkìá bá wọn dúkìá dúkìá o tí ọ̀bá sí kó láti fẹ́ dé àkóyítọ́ àníyàn sọ̀rọ̀ rẹ̀ lówó. ìfọ̀sẹ̀ túbà ọ̀gá àlékún kan lọ jẹ́ láwùjọ nítorí ìdílé eléyìí yẹn wá pé ẹwà òkú ìsìláàmù ńlá ìsìláàmù ẹ̀sìn ní tó jẹ́ pé àwọn àdágbọ̀ rẹ̀ tí èèyàn bá ronú sí dáadáa ẹgbẹ́ àkọlọ̀ nìkan náà ló gbé bá àwọn àdágbọ̀ yìí àkọlọ̀ nìkan ló lè gbé bá àwọn àdágbọ̀ yìí lẹ̀ ọ́ndáàdì kọ́lẹ́tì ti ti ń sẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè pé àrẹ tí wọ́n ní kó orílẹ̀‐èdè dìbẹ́tì ti lọ lórí pé ẹni tó bá tètè wá kó wá déédéé ìgbé nígbà bá fifty million ẹ̀rọ àgbà fifty million yìí kó tó di pé wọ́n wá di kàn sáré fún nídìí tẹ́lẹ̀ dájọ́ wọ́n wọ́n ti bẹ́ẹ̀ lórí irú òfin gbà wọ́n tó fi ọ́ náà ìsìláàmù ẹ̀kọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí pé ìyẹn tó wọ́ ọlọ́ọ̀dún náà ní tó fẹ́ lò nínú sọ́ba náà ti lákòóso ó tẹ̀sí wá jẹ́ jẹ́ ó ti dáwọ́ padà ó lọ́dọ̀ àwọn ti olófin àtọ́dá ọ̀pọ̀ wọn lọ lórí pé eléyìí òní ní kí wọ́n má dáa tẹ̀lé àkùsùgbọ́n wọ́n tẹ̀lé díyà rẹ̀ pàtàkì kẹkẹ tí kọ́ àdìgbé tí kàn fọ́n ọ́ ti dààmú àwọn ènìyàn tẹ́lẹ̀ wọ́n lè sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọmọdé fọ́sẹ́mì ẹ̀rọ mi rí àníyàn méjèèjì náà jọ òfin ọlọ́run látọ̀rí pé ẹni tó bá wúlú kú wàdà tọ́dá bí kí akọ́dẹ́sẹ̀ lẹ́sọ̀ padà ìyá rẹ̀ ọ̀gbọ́dọ̀ jẹ́ bí ẹtí òun kú wàdà sáà ànátọ́jọ́ tó wọ́n tọ̀ pínpín ìwádìí ló mú nígbà wọn ní ẹbí ẹbí ti lọ sí ìkàlẹ̀ rẹ̀ wọn lóhùn túbá àtẹlẹ́wọ̀n kò é ṣe ń túbá kàkọ́ kọ́lọ̀ wá sí ọ̀sán àwọn náà. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم في الأرض جميعا ومثله معه ليفتنوا به ومثله معه ليفتنوا به من عذاب يوم القيامة ما تخفي منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار النار وما هم بخالدين منها ولهم عذاب مقيم الله بعد فلان يا أيها الذين آمنوا الله بعد يا أيها البابود اتقوا الله ẹ̀páyọ̀ náà ẹbẹ̀rọ náà lórí gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀páyọ̀ náà nínú ọjọ́ sì tó ṣe báyọ̀ ọlọ́ torí pé bó o kírun tí o sì báyọ̀ ọlọ́ kò sí lọ́dọ̀ gbófin rẹ̀ bọ́ ọgbà rẹ̀ tí o sì báyọ̀ ọlọ́ kò sí lọ́dọ̀ gbófin rẹ̀ kò sí bọ́ ọyọ zàká tí o sì báyọ̀ ọlọ́ kò sí lọ́dọ̀ gbófin zàká rẹ̀ kò sí lọ́dọ̀ ọba ní ìdàmà ẹ̀ka ọgbọ́dọ̀ bá wọn rẹ̀ ọlọ́ọ̀ba kì í gba ìjọsìn lọ́wọ́ ẹ̀ nítorí yẹlẹ gbogbo dábàá sí kájẹ olùpayọ ọdọ àwọn olùmọ́ni kí ni ní jẹ́ ìpayọ ọdọ bákan náà àwọn sálà ó ní ìdí jẹ́ kápọ́wá ni pé àǹṣájà alábáyẹ̀dẹ̀ kan ọ̀báyẹ̀ aláàbí láyé ìwé kọ́ àyà bíntì náà àwọn abẹ́lẹ̀ yìí wájú náà ní àwọn àbí ó ní ọdọ ni pé kó o fi gàgá kan sáàrin rẹ àti ìyá ọtọ kọ wá kankan tí ó jẹ gàgá láàrin rẹ àti ìyàtọ̀ náà wọn bá pèsè ilẹ̀ níjẹ́ pàrọ̀ lọ. bó ló ṣe wá rí gàgá yìí wọ́n ní nǹkan méjì náà ló sì bí n kì í sáré àwọn àmì máa ṣe tọ́lọ̀ wọn bá kọ́ láti wọ́n ti dì náà lè wà ní ẹlẹ́ẹ̀kejì tí máa dì ṣe tọ́lọ̀ wọn bá kọ́ ṣe tọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ jìnnà sí i ìtọ́lọ̀ ọba paláṣẹ gbìyànjú àti máa ṣe eléyìí tí ó jẹ gàgá láàrin ìrẹ àti ìyá ọdọ ọlọ́ba ní ayọ̀ lẹ́yìn náà àmọ̀ ìṣọ̀kùn náà ọlọ́ba ní ẹ̀yọ́ olùgbàgbọ́ òdòdó ẹ̀fọ́ ayọ̀ ọ̀dọ́ nǹkan kan lọ́lọ́ ọba fẹ́ pa wá láti òbí kan lọ́lọ́ ọba fẹ́ fi lọ́lẹ̀ ṣùgbọ́n ọba wa kọ́kọ́ ti tiwa sí kápá ayọ̀ ọ̀dọ́ ibi túmọ̀ sí ni pé òfin ó ṣeé ṣe kọ́ ìwọ́ bẹ́ẹ̀ ṣé bó ṣe wù ọ́ ká máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló wọ́ má ṣe bó ṣe wù ọ́ àbí kọ́kàn tiẹ̀ ṣe rọ̀ mọ́ ọ náà ìpayọ̀ lọ tó ọlọ́ọ̀bù bíbélé rẹ̀ lórí nǹkan yìí èmi ò dùn tù rò gba kí n ṣe bọ́lọ̀ ọba ṣe ní ìgbé ọlọ́ba ní wọ́n bẹ jáwó ilé ìwọ̀sí ìdá kí ẹ wá máa wá jẹ́ ìṣe àtẹ̀wòsọ́dọ̀ ọlọ́run kí ni kí túmọ̀ sí pé dá ìṣe àtẹ̀wò ọ̀nà ni pé alwọ̀síìlà àbí àtẹ̀wọ́sùn ọ̀nà ni kéèyàn wà kankan kọ́bi jẹ́ pé kí ni ó fi tọrọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bí nǹkan wo lọ́wọ́ àwọn olùmọ́ni àwọn oríṣi nǹkan mẹ́ta kan wà ọ̀nà tá a lè fi ṣàtẹ̀wò wájú ọlọ́tọ̀ bá wà nǹkan. aláwọ̀kọ́ nù rẹ̀ ọ̀nà ni àlámọ̀ sọ rẹ̀ iṣẹ́ tí wọ́n náà ní iṣẹ́ rẹ̀ tó ọmọ kò sí ní láàrin ìyá bí wọ́n bá ní bùkátà wájú ọlọ́ ó lé sí bẹ́lọ̀ tí wọ́n lọ́wọ́ aláìní ìtumọ̀ sàánù rẹ̀ ọlọ́run tó mo sí láàrin ìdí àti wọn nìkan ọlọ́ọ̀ni wọn lọ padà fún mi lọ́kọ̀ fún kàtà nígbà yìí. lágbájá tọ́wà nínú dààmú tí wọn lọ́wọ́ bá fi ní ṣe sábà bí àti wá ọ̀nà àbáyọ wọn lọ́wọ́ ti mo ṣe mo sí láàrin ìdí àti ìdí yìí wọn lọ́wọ́ bá nítorí iṣẹ́ dákun bẹ́ẹ̀ mi náà kọ́ ká dà mí báyìí eré àfaramalẹ̀ ẹ̀rí tí wà nínú àdìsá ní sọ́dọ̀ bá wà lẹ́wọ̀ sọ́dọ̀ ẹni fún wa nírò nípa àwọn arákùnrin mẹ́ta àti tí wọ́n rí ìrìn àjò nínú àwọn àdúgbò tí wọ́n síwájú nítorí lọ alẹ́ tún bá wọn níbi àbáta kan tí wọ́n lè pọ̀ síbi táwọn ẹlẹ́kùn rí lé táwọn òsùn bí ó ṣe ìwò sí bẹ́ẹ̀ lára àpáta ìjẹ́ kù sí bẹ́ẹ̀ lára àpáta. àmì tẹ̀sẹ̀ bá wọ́n ìwà ara àpáta yìí kí wọ́n lè bá a sinmi. nígbà wọn di tí wọ́n ti ń sọ fẹ́ máa lọ wọ́n bá rí pé ẹnu wò tọ́jọ́ náà àwọn táwọn gbà jáde òkúta ńlá kàtí ń bẹ lórí apáta o nínú àwọn òkúta tọ́lọ́ ọba ní yá àdúgbò mi má ṣe tìlá yẹ kó ṣe wá lọ́dọ̀ wáyà pé apáta ń wà nínú àwọn nínú àwọn òkúta tó jẹ́ pé wọ́n á máa yí bọ́lá tó kè nítorí payọ̀ lọ. apáta yìí ní oyinbọ ó ti di ẹnu tí wọ́n gbà wọn ò lè tí òkúta yìí wọn ló tó ó kú kúrò láti jáde òru yìí tààlà abẹ́ pépè ní wọn adámọ̀nà láàrin ara wọn wọn pé àkànnà wọn ni sẹ́ẹ̀rì kò sí tó kú wà fún bí ó ṣe pé tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa kó ronú oṣiṣẹ́ kan tó wù sí láàrin wa tó lọ kò sí nítorí ọbẹ̀ nínú ó ṣe láàrin òun àtọ́tọ̀ kó fi bẹ́lọ̀ kó fi pe àtẹ̀wò síwájú ọ̀dọ̀ kó fi pe tàwọ́sùn. tọ́ba ti bẹ́ẹ̀ bọ́yọ̀rọ̀ wọn bọ́ jẹ pé wa wọ́n gba ètí títọ́ kan nù wáyé ẹni àkọ́kọ́ dìde ọsọ ọmú sẹ́ẹ̀rì tiẹ̀ tó ń rántí kó òun ṣe láàbò wọn tó lò. ó ní ìyọ́ lọ mo ní àwọn òbí méjì tí wọ́n ti dàgbà lọ́gbọ̀n orí tọ́jẹ́ pé ìgbìyànjú àti jẹ́ àti mú ẹ̀mí mo tiraka rẹ̀. Ibi mo bọ̀ wọ àwọn òbí mi dé, èmi ẹ fẹ́ kí nǹkan kan ìnira kọ́kàn wọn oníjọ́ kan mọ lọ ṣùgbọ́n alẹ́ sùkì tó lè padà wọlé ní ìwà àyàgbọ́ pé olóhùn wọgbó lọ sí ẹbí kóhùn tó dé ilẹ̀ sùn kóhùn dé ọkùn bíi wàrà ló pèsè ilẹ̀ tó dùn fáwọn òbí rẹ̀ tó mọ̀ tí wọ́n fi sọ́jà alẹ́ ńgbọ́ de wọ́n ní bàbá àti àti sùn lọ. ó láwọn ọmọ tó ń sì bí nú àwọn èdè sùn àwọn jókòó. àwọn ọmọ ń sọ pé kó fún àwọn nínú tí ó gbé lọ wọ́n ń sunkún oníṣùgbọ́n ẹ̀ ń fẹ́ kọ́kọ́ tọ́jú àwọn ọmọ àbí kí n tó tọ́jú àwọn òbí. ó nídìí eléyìí gbé wàrà yìí lọ títí ó dìgbà wọ́n bá jíṣẹ́ ó ní bẹ́ẹ̀ kọ́ wà títí láti alẹ́ títí tí ilẹ̀ fi mọ́ ní wọn lójú kọ́dà bàbá ẹ̀kọ́ ojúlé ọdún kí a máa lọ sọ̀rọ̀ tí wọ́n á máa ti kó tóbi sí táwọn ọ̀dẹ̀ tó tún padà sùn ó ní mo dúró lórí wọn tí ilẹ̀ mọ́ ó lè rí ọlọ́run ọba tó bá ti pé mo ṣe sẹ́yìn láàrin èmi àti ọlọ́run ọlọ́run adákùnbá wa wà ọ̀nà báyọ̀ níbi òkúta tó Ànábì sallallahu alaihi wasallam ni pẹ̀lú àti ọlọ́run àpáta ẹ̀sìn sùn. Òkúta ńlá tó dí wọn mẹ́nu wọn, ó sì yẹ, ó sì sùn sẹ́gbẹ̀ẹ́. Ṣùgbọ́n ìwọ̀nba àlàfo tó fi ilẹ̀ wò ní kọjá. Bákan ní ọlọ́ bá gbàgbọ́ àti rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, òun náà dìde, lè rí ọlọ́run iṣẹ́ tí mo ṣe lọ́jọ́ àná ọlọ́ọ̀bá mo ṣe tẹ́ láàrin ẹ̀yà àti ẹnìkan kí ni iṣẹ́ tó ṣe ó ní mo wá àwọn olùṣiṣẹ́ bí àwọn lébùrà wọ́n wá bá ṣiṣẹ́ nígbà wọn ṣiṣẹ́ náà mo fún ọ ní kálukú lẹ́tọ̀ọ́ tiẹ̀ àfẹ̀yìn kan ṣoṣo nù òdúró pẹ̀tọ́ rẹ̀ ìwáyà ká àlàyé ọlọ́pọ̀lọpọ̀ kí ló dé kéde òun òdúró pẹ̀tọ́ rẹ̀ ntọ́ fún mọ́tò ẹ̀kọ́ rẹ̀ agídí ni òjì ẹgbẹ́ náà wò wò fún wa fún ọkọ̀ yìí. ó ní ìtọ́sẹ̀lẹ̀ ni pé nígbà tí wọ́n ti ṣiṣẹ́ lọ ẹnìkan dé wọ́n ti ṣe iṣẹ́ dé àsìkò kan kó tó dé kó tó jọ ìmọ̀lẹ́ sí ọ̀. lápòjúwe àwọn bíríkìlà tá a kókó ọkọ̀lẹ́ àbáwọn tí wọ́n ti ṣẹ́ lé wọ́n ti ṣẹ́ wọn láàbò mẹ́jọ bọ́yá dààmú mẹ́rin for example wọ́n bẹ̀rẹ̀ ṣe wọn láàbọ̀ mẹ́jọ ẹnì kò dé àbáwọ̀ méjìlá wọ́n ti sọ pé oníkálukú látọ̀jú ẹ̀ áàbù two thousand from eight to four ẹlẹ́ òun tẹ́lẹ̀ àbọ̀ méjìlá òun náà bá wọn lẹ́nu tẹ́ ọjọ́ ìrìn wọn ṣòfin tẹ́ nígbà wọn ti tẹ́tán tẹ́ tó gbéṣẹ́ fún wọn ti tẹ́ tí ọ̀sán o. Ọ̀rọ̀ tó sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ ti tẹ́ láago látàgo mẹ́jọ dáago mẹ́rin gẹ́gẹ́ bí agreement wa two thousand ẹgbà two thousand yìí wọ́n tọ́ wọ́n láti láago méjìlá sẹ́kùn òdì láago two thousand ìdájì ló ń ṣe lóòótọ́ mọ̀ mọ́ pé òdì láago yẹn ta fáwọn ni ṣùgbọ́n wọ́n dàgbà dúdú ọkọ̀ náà lè two thousand lápò ọ̀kan náà tí wọ́n ṣe láti aago mẹ́jọba yàrá dá ọgbọ́dọ̀ níbẹ̀ ẹ tẹlifóònù náà two thousand ẹ̀jẹ̀ bá wọn àná two thousand ọba yàrá ọba tó ti dà owó lẹ fún èmi ọ̀fẹ́ fẹ́ ọba lò ẹ dákun tí a tó gbéṣẹ́ fún ẹ̀jẹ̀ yìí kọjá bí ó ní kí ni ìwà kìíní bẹ ẹ̀tọ́ tiẹ̀ mu ti ti kú ọ ìbá tó tó mu ti kú ẹ̀tọ́ tiẹ̀ lọ́yọ̀ ayé lọ́yọ̀ kọ̀ọ̀kan mi lẹ́jọ́ àmọ́ kọ́ wá dúró lórí pé àtúmọ̀ gbọ́dọ̀ di owó lágbádá ilé tẹ̀sán jẹ mọ́. Hmm. ètò dáadáa lẹ́nu ọba dáwọ́ orí ọba rẹ̀. aláàlì kòró pẹ́tọ̀ ó jẹ́ owó lókùnmọ̀ owó púpọ̀ lọ́wọ́ tèmi náà tẹ̀lé ẹ̀kọ́ dọ̀wọ́ akókò ọmọ náà púpọ̀ lókùnmọ̀ ló kú fún lẹ́tọ̀ọ́ rẹ̀ kò sí bẹ́ẹ̀. owó ilé ìsìn owó olówó ni kì í sọ owó mi mọ́. lọ́tí kọ́ kí wọ́n á lè bá ṣe pẹ̀lú owó sọ́wọ́ sí ni tí ọ̀bá lékún dínkù ni tí ọ̀bá lówó tí ọ̀bá máa lékún wà sí owó rẹ̀ dínkù wọ́n tara rẹ̀ pé oní ìjẹta ọmọ ẹ̀sẹ̀ alátọ̀dún mẹ́wàá pẹ̀ lẹ́yìn lẹ́yìn àtàwọn ìjọba ti tara rẹ̀ bí ò lékún ti dínkù àrùn kí wọ́n bẹ́ẹ̀ ṣe ọba bá yẹ bẹ́ẹ̀ tó ọba yẹ bẹ́ẹ̀ tó lára kí ni lára àwọn nǹkan sí báyà pọ̀ báyà pọ̀ sí kékeré tí máa bá a díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ báyà bí adé mélòó kan lọ́la tẹ̀lé àbájẹ́ mi ọ̀pọ̀ ọ̀pọ̀ ọbẹ̀rẹ̀ sí ni wúrẹ́ ọbẹ̀rẹ̀ sí lákùtà kágbéwé á tó pọ̀ ó ti gbọ́ màálù àtàwọn ọ̀rà fún mi jù lẹ́yìn ọdún mi mélòó nígbà tí ìrẹ́ pọ̀ dúkìá dúkìá ẹ̀ mi yò ní tètèlé ní jọ́ka lẹ́yìn ọdún tó ti pẹ́ lẹ́yìn ọdún tó ti pẹ́ sáré ju tọ́ba wa bá lọ tọ́ba tì mí wọ́n ní bàbá tẹ́ ẹran tì mí bí ìmọ̀lá tì rẹ̀ wọ́ta ni wà ní ẹran tì lọ́jọ́ wà náà nǹkan tẹ̀lẹ̀ láàrin yín àtàwọn ẹ̀ńtẹ̀ ẹ̀fẹ́ ọba kóró yìí ọba dàrẹ́ bàbá bá ní wọn rántí pàtẹ́ aláti pẹ́ nìkan pọ̀ ọ̀gbà owó tiẹ̀ ń gbà náà ó ní bẹ́ẹ̀ ó ní o lọ́dún mélòó ti bí mo ti yára sí wọ́n tó ẹ̀mí náà yìí. ó ní ìwọ́ ni tó kí wọ́n lọ fẹ́ nìkì olówó mi mọ̀ wá gbà. ọ̀nà nílé ìlú ẹ̀ kú two thousand naira. kálọ̀ ọba tẹ̀lé ọba mo lọ àgbàlá ńlá. wọ́n ní sọ́sẹ̀lẹ̀ ní pé owó rẹ̀ kàkà ọbọ̀ yẹn bẹ́ẹ̀ sí olóbi gbogbo ti bẹ́ẹ̀ sí àwọn màálù nìyí àwọn ará fún mi nìyí ewúrẹ́ àbùkù ló kún bì. àti bàbá tí wàá lẹsẹ dé àlẹ sọ ní sojú wọn ló ní gbogbo ẹ fún ọkọ lọ. ó lára pè é láfẹsẹ àlè ó ní bàbá tí ní sọ̀rọ̀ yẹ̀yẹ̀ mọ̀ kọ́ra ẹ̀ má tún tún nígbà tẹ̀ sí ní ti yẹ̀yẹ̀ yẹ̀yẹ̀ bàbá ní ìwòfin ó ti náà mọ̀ sọ̀rọ̀ arákùnrin yìí aláni ó sì kó gbogbo àwọn ẹran tí ń dẹnu ọgbà ẹ pátá adìẹ kan kò bílẹ̀ kù gbogbo ẹ̀ ló sì dá ó sì kúrò wọn lọ aláwọ ọlọmọ sí òun sì lọ máa lọ bẹ́ẹ̀ ìgbésẹ̀ dúkìá rẹ̀ sáà ní wọn máa lọ ó lè yọ ọ náà tó bá ti kó o sílé láàrin ìyẹn àti ìwọ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bá dàpọ̀ àwọn ọ̀nà ìpàdé ọlọ́ọ̀bá ti gba àbúrò àtẹ́sẹ̀ òkúta ẹ̀sẹ̀ ju bó ti wà lẹ́ tẹ́lẹ̀ lọ. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ n ò ní lánà n ò ní lọ́nà jáde. àlàfo tó là kò lè tó mú òbí jáde. owó ẹlẹ́gẹ̀ẹ́ta náà dìde. wọ́n lọ nínú àwọn ti sẹ́ rẹ̀ pé kí mo ṣe tí mo ti ṣe láàrin ẹ̀mí àṣírí ọlọ́ọ̀ nìkan ṣoṣo. mo ní arábìnrin kan tó wù mí kí n fẹ́ tàbí tó wù mí kí n bá wà kí n bá ti wà kí n ṣe pẹ̀lú ó ní gbogbo gbìyànjú mi lórí ọkọ̀ wàhálà ń wò lẹ́wù ọlọ́mọdé àríkùsì náà dàbọ̀ ọlọ́mọdé àríkùsì bá ó ní ilẹ̀ fún mọ́ débi pé ọlọ́ọ̀bọ̀ kò sí bó ṣe lé gba ẹ̀mí ara rẹ̀ láyé páàkì ààbò ọlọ títí ọlọ tó kò sí ẹni lè kọrù sí kọrùn lọ wàhálà jọ náà. kọ́ wa nù dàrú mọ́ pé ọ̀nà mi lọ. lọ́wọ́ náà wà lókòtò ọlọ́run mú ọ wá nù. àyè mo ti ṣe wàhálà rẹ̀ lẹ́tẹ̀lẹ̀ lọ́wọ́ wa mú ọ wá ní sójú báyìí. wọ́n ní mo bá sọ lókòtò wọ́n rọ̀ lọ. rìwáyà tó wá lórí pé ìtọ́ tọrọ látòjú ilé ìjọ tọrọ ten thousand naira ó ní wọ́n wọ ọ̀nà àpọ̀ méjì ṣùgbọ́n pẹ̀lú mọ́nyẹ̀mú nítorí o ti kọ̀ láti dọ̀rùn àti tọ́ba sọ̀rọ̀ dáa. Ìwọ arábìnrin ọkọ̀ jáde ọkọ̀ obìnrin jáde ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ kò tẹ́tí ọ̀nà lọ́nà ó ní láti gbéra àgbàdà wa. Bọ́ọ̀lù kò sí ọwọ́ kà bá lọ ọ̀dà wọn ní pọ́ngbà bọ́ọ̀lù ọ̀dà ọ̀dà ọ̀bá ní tọ̀síkẹ́ náà ọba wọlé ọlọ́tí gbogbo ẹ̀ ọlọ́tí gbogbo ẹ̀ ó ní ó ti sọ̀rẹ́ńdà ara rẹ̀ fóun kọ́dà ìwà àyè kọ́dà òun ti borí rẹ̀ lọ́ba sọ fóun pé ìjẹ́kìndá àwàdà kàkọ́ àtàwọn àwàdà kàkọ́ àtàwọn lọ́ba ní bẹ̀rù ọlọ́ má dá òkà ní ìdìbò bẹ̀rù ọlọ́ kúlọ́rọ́ tó sọ yìí bí ìgbà wọn ti dájú tútù sí mi lára lédè yorùbá nù ẹni bá wọn wà tútù ó nílò ọlọ́run mo bá sọ kalẹ̀ lórí ara rẹ̀ ó ní ìtàkàyìntì lára ìṣídà wọn lára àtàdé ìbẹ̀rẹ̀ bá ọwọ́ nù nira wà nù dààmú sí bẹ̀rù ọlọ́ èyí sì wà nù nira àwáyé bẹ̀rù ọlọ́ ó ní wàkàrẹ́ àhàbùnà sílẹ̀ yàrá wọ́n ní dédé ìgbà tí kéde ẹ̀sẹ̀lẹ̀ kò sí obì kan tó wù ní ara mi. mo sì wọ́n ti ti bẹ́ẹ̀ mo sọ kalẹ̀ mo ní á ah, yàrá mi máa lọ owó tó wá yá gan mo bu ọ lọ́sẹ̀ máa lọ pẹ̀lú dúkìá rẹ̀ ó ní mo sọ ìjẹ́ kó bá wa lọ bọ̀ ó ní ìyọ́lọ́ tó tẹ̀lé láàrin ìyá alágbọ̀n tó bá jẹ́ pé mo fi arábìnrin ilé lọ́jọ́ ọ̀hún láàrin ẹ̀mí àti ẹnì kẹsàn mo lọ sí pé wọ́n wá ìmọ̀ mi lọ nígbà ìpayà rẹ ló ti ń sí. wọn lọ bàbá wa wá ọ̀dà báyọ̀ nínú tá a bára wọn. bí òkúta ibà sún lẹ́tọ́ ogun wọn ti jìlá ìdá rẹ̀ wá. nínú ọbẹ̀ ni pé wọ́n fi sí ọwọ́ wọn èyí tí wọ́n ṣe dáadáa láàrin wọn àtọ́lọ̀ wọ́n ṣàtẹ̀kún wájú ọlọ́ọ̀ wọ́n rán ẹ̀wọ́ ẹ máa fi kankan tàtàtà síwájú ọlọ́ báyìí ibi tí wọ́n á fẹ́ wá wá bí ni pé ẹ̀kọ́ sọ̀lẹ̀ kárí kọ́pì wọ́n wà ló dà wọ́n rántí táwọn ṣe láàrin wọn àtọ́lọ́ wọ́n ti bẹ́ lọ láàrin ìyá àtọ́lọ́ ìwọ náà ti dúró ní tẹ̀sán tó rò pé bàbá wọn ló dà wọ́n ti bẹ́ lọ ìlà rẹ̀ lè rìn bá báwo lẹ̀ dáhùn tó ìlà rẹ̀ lè rìn lọ́kàn da olè wọ́n mú ti dàrú káwá kọ̀ ọwọ́ tó dé kó ìkẹ́kẹ́ wà tó lè bẹ́ lọ́kùn ọlọ́ọ̀ Kini ni mo ṣe láàrin ẹ̀mí àti rẹ̀ nìkan ni tọ́lọ́ ti ti jẹ́ ìpè rẹ̀ tọ́ ọ̀bá ní ọ̀dẹ́ tètè máa wà sí àwọn àgbẹ̀dẹ́ ti kù lórí tá a lè ti bẹ́ lọ tá a lè ti sàlẹ̀ síwájú ọlọ́ inú rẹ̀ ọ̀nà ni àdúrà ẹni ẹni rè ẹ̀ńtà rè àti bẹ̀rẹ̀ ọlọ́run ká tọrọ àdúrà ìgbésò láti kọlọ̀ á tọrọ kọba òkú wá sínú àdúrà ìkọ́kọ́ bá wà bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bá àwọn àbá máa ṣe tò. nígbà míì títí àwọn ẹni tí wọ́n ń tẹ́fẹ́ ní ilé ni wọ́n àlàbà ọkọ̀ àdẹ́sọ̀rọ̀ láàrin fún wọn. wọ́n ní lẹ́lẹ́gbàdá nínú wàdà yìí àá máa tọrọ lọ́dọ̀ àtẹ̀jú kọ́ bá wà bẹ́ẹ̀ lọ àtúntò ń bá tọ́yẹ kójú ọ̀rọ̀ kójú ọ̀rọ̀ ànábì àwọn àwọn bẹ́ẹ̀ lọ wọn nígbà tí o sá nàbí mọ́ tí wọ́n sọ́nà nàbí làbá àníkà àbá ṣe ọmọ bá wa bẹ́ẹ̀ lọ àti kò sí gbogbo pé ẹni eré ẹ̀dá rẹ̀ kẹ́fẹ́ ẹni eré káni ọba wa bẹ́ẹ̀ lọ ẹlẹ́kẹ̀ta ló ti ọ̀dà káwọn ti bẹ́ẹ̀ lọ káwọn ti sàtẹ̀wò síwájú ọ̀dọ̀ ọ̀nà yìí àwọn ọkọ̀ ọlọ́run ọba àtàwọn ìròyìn rẹ̀ àgbáwò láì lọ fún báyìí àwọn ọkọ̀ ọlọ́run kọ́lọ̀ ọba sọ bá kọ̀ láì àti tọ́kẹ̀tẹ̀ ní ẹnu àti sàlẹ́sọ̀tọ̀ láàrin òtẹ́sù káwọn àti bẹ́ẹ̀ lọ ní bá tẹ̀sí tẹ̀sí kọ́ wa kì í ti báwọn ẹnìkan ṣe sàtọ́dà rẹ̀ bọ́ọ̀lù alẹ́ ti tẹ̀sí kọ́ wa tọ́ba tẹ́ tọ́ba àkúrí ní sàkóso àlàmúmà fún ilé wọ́n lọ́wọ́ àforíjì ní pípé wọ́n lọ́wọ́ ọba lóníkẹ́ aláforíjì. tí ọba ń wá jìkì àwọn àwọn ọmọ tó kọ ìfẹ́ ilẹ̀ ká ń ṣe lọ́dọ̀ wọ́n lọ́wọ́ sọ̀mí lọ́rọ̀ torí pé ìwọ olùrọ̀ ni lọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìròyìn ó kọ àti ìròyìn ọlọ́wọ́ ọba tó dán tó ń kọrọ máa fi kún àgbà rẹ̀ tàwọ́sùn lòun náà ẹlẹ́yìn tí àtùkọ̀ àmọ́ pé kéèyàn wá máa kó pọ́lọ́ lásán ní iye ìgbà kan kò sínú lànà níbi wọn lọ máa fa yálà sí kú pọ̀ wọ́n ó máa fa yálà sí kú eleven thousand one hundred and eleven wọ́n ní ọ̀fà iye rẹ̀ kọ́ ọ̀fà eleven thousand one hundred and eleven kó tó jáde láàárọ̀ ẹ̀dá kò tí ò dín náà dáta kó tó parí sí i ó ti lè yálà sí i pẹ̀lú òfin lánàá ní sọ́wọ́ àdìsán. wọ́n dà sẹ́kùn ìsìláàmù ìsìláàmù tèmi àná kọ́dà kò ní tùmọ̀ ní ìlà gbàwà kọ́kà mọ́ tó kọ́ lásán kọ́ ọmọ kọ́ kí tẹ̀tẹ̀ tó fi yálà sí yálà sí yálà sí wọ́n ní láì mọ́tò ara yé nípa fi ọlọ́run tó bẹ̀ dé nìyẹn ṣùgbọ́n ìwọ lọ́wọ́ máa tọ́ lọ́bẹ̀ ẹ̀ nìkan bó ti lọ́dọ̀ ọ̀gá rẹ̀ kẹsẹ̀ má lọ́ọ́ bá ká má ní gómìnà wọ́n ní ah, ẹ̀ta wọ́n ní ẹ̀ta ńgbọ́ ọba ìpẹ́ lórí ẹ bẹ́ẹ̀ ni ẹ̀yọ́ ọmọ ẹ̀kí ya rẹ̀ yọ lónìí bẹ́ẹ̀ because ilé ẹ̀fẹ́ ti ní kó ti tẹ̀ ní wọ́n sọ rí pẹ̀ ẹ̀dẹ́pọ̀ ọ̀gá mi mọ̀ ń fẹ́ ìsọ̀bá yìí nígbà tí ẹ̀dá pẹ̀lú ìbá ìfọ́ ọ̀sẹ̀ wàá máa tẹnu mọ́ ọ̀rọ̀ rẹ̀ ti túmọ̀ tọ́ba ni yára sí ikú sọ́tọ̀ ọ̀fẹ́ yára gbáàkù sọ́tọ̀ ọ̀fẹ́ kọ́ wa máa sọ nígbà àgbà ó ní túmọ̀ àmọ́ wa máa ṣe yára sí ikú nìkan yàgbà táwọn nìkan ẹlẹ́rìí tẹ̀lé ànàmẹ́lì sọ́lọ́lá àrẹ òṣèlú kò sì nítumọ̀ lédè láwùrá kò nítumọ̀ torí pé mo kò jáde òun wọn pè àdínì dáhùn ni ọkàn pé ẹni kò nítumọ̀ ọkọ̀ mi ti gàtọ́ pé ọ dá olóò o tó ọ̀fẹ́ kọ́lọ̀ bá tó sàmà náà wà àwọn eléyìí àwọn ọ̀nà lẹ́ta tí ọlọ́ọ̀bá tí tọ́lọ̀ bá ti ní kú ọ̀pútàwò ilẹ̀ ìjọ sí ìdáwọ̀ káwọn ti ṣàyẹ̀wò síwájú ọ̀nà tọ́wọ́ fẹ́ dẹ́nà àwọn nǹkan wọ̀nyí máa fi wọ́n síwájú kó o fi dẹ́nà. ṣé ìtàgbọ́ àní ìdùnnà ní pé bóòlù ṣe dẹ́nà kí ṣe pé how much kí ṣe bó ṣe pọ̀ tó kì ṣe quantity kì í ṣe quantity ló ṣe kókó quality àwọn yorùbá tó wá sọ pé ká pẹ́ lórí àwọn ọkọ ní kókó ká mọ ọlọ́run ọba pè ló ṣe kàkì kí á láti òru omi mo fi jókòó lórí tuwọ́n ti fọ́nà bá gbàgbà rẹ̀ bóòlù sí kọ́lọ̀ ni anẹ́tọ̀lá àyọ̀ sẹ́lẹ̀ mú ẹgbà ọ̀rọ̀ anẹ́bí fẹ́ jáde lé anẹ́bí wa bá ọ̀fẹ́ náà àwọn ìyàwó rẹ̀ kí n ti sàtúwà anẹ́bí lọ ọpẹ́ anẹ́bí padà dé anẹ́bí bọ́ obìnrin lórí àgọ́ àná anẹ́bí kí ló ń ṣe láti bá wọn kó lẹ́nu anẹ́bí àgbà wọn ṣe anẹ́bí lè sórí gbóná kẹ́tẹ́ mi rà sọ́ lóṣèlú méjì ó ti ní ládàá gbogbo ojú àwọn àti ká mọ bó láti fi ọlọ tí ló ti kókó pépépé abó láti ti wàhálà bó láti tẹ kọlọ kó sàmọnà ọ ṣáàlà àbò báyìí tó bá di dọ́là tẹ̀lé lónìí àlọ́sí ìdàkàtì báyìí àyà kọlọ kó kí ó sàmọnà gbogbo wa kọlá ó sàmọnà báyìí tó bá ń jẹ ìṣàlá àwọn ní ìpàdé tí ní ìlànà mẹ́tàlá ìlú ọlọ́run ní ìlú ìlú yorùbá nígbà tí wọ́n ń lọ

Wala, àtàbà àti márùwá wàhálà òkè àràbà wàhálà wákàtí máa rò gbogbo ẹ̀dá máa fi ẹnu. gbólóò yìí bá a ti máa wí ní gbólóò bẹ àti pé wà bẹ́ẹ̀. àkọ́kọ́ ni pé ká bá fẹ́ bẹ́ẹ̀ lọ nǹkan kan wà tó jẹ́jọ́ iṣẹ́ ẹ̀kọ́ ìbáadà tá a lè bẹ́ẹ̀ lọ ní inú ìjọ ti ńlá onílẹ̀ ìkó níbi àlẹ́ ìṣẹ̀lẹ̀ lára rẹ̀. ọlẹ́ ní ìwọ ọlọ́ wọ láìpẹ́ tí mo ní sànẹ́bí rẹ̀ báyìí báyìí. Hmm. mo rò pé torí pé ìfẹ́ tó ní sànẹ́bí ìjọ ti ní ìbáàdà ni wọ́lá ìjọsìn torí pé ìjọsìn níbi ànẹ́bí tí o ní fi ànẹ́bí kìí ṣe torí ànẹ́bí torí ọlọ́ni. Hmm. mo rò pé àti o ti sẹ́kẹ̀ẹ́ tọ́lọ̀ wọn tọ́lọ́rọ̀ wà ló pa wá láti pàmẹ́rà lè sọ̀rọ̀ wá fún un. sọ àwọn àfọwọ́nìtọ̀ mi ni bó ti yẹ ká ti bí mi. ọ̀la wákàtí ni yàtọ̀ sálá kọ̀kọ́ pé kí wákàtí tara ti fún ọlọ́ náà. ṣùgbọ́n àtọ̀sọ́kọ́ wákàtí márùn-ún báyẹn tí èkí rò ń lọ wọn sọ́kọ́ la wákàtí márùn-ún kò kí wò ní ti sọ́lá wákàtí márùn-ún. ọ̀gbọ́n lọ wọ́n láàrú tí wọ́n kì kí tátà lè yàtọ̀ lọ́nà torí kọ́ pálàtì ó sì ti torí ìrìn ọlọ́ wọ́n lọ wá sí nǹkan bá kù ọwọ́ níbẹ̀. àwọn kọ́lá wákàtí márùn bíi nígbà tó jẹ́ pé àwọ̀ ní àní jẹ́ wákàtì márùn àtẹ̀tí tí ò yé àtẹ̀tí ọmọ àwọn kí òun náà wákàtì márùn wákàtì márùn òun wúlò bẹ̀rẹ̀. àmọ́ pé ọlá àràfá ọlọ́ọ̀kì àràfá ọlá àràfá àti mọ́rúwá náà wọ́n bá dé pọ̀ lọ sí ìbáradà àbí ní lórí ìyá torí pé kò sípà àgbọ̀jà àpapọ̀ àtọ̀mọ́ gbàgbà àgbọ̀jà àpapọ̀ egbò pàtàkì nípa pàtó sínú lànà àyànjú ọba lọ àlàfà ẹbí oríire àlàfà lànà ìdìbò àlẹ́bí òkú àpàdà tó bá padà wọn torí pé wọ́n ti mọ́ gbọ́jà ẹlòmí àwọn àjà tuntun náà lẹ́sẹ̀ àbúrò àbúrò ojú ọ̀hún ò já débẹ̀ tára àwọn àgbà máa ká ló bá ti fún náà ẹlẹ́bí ni ó kọ́ ọ̀sán ni mo rò pé ó kọ́ àyè ni ni wọ́n ń jẹ́ kádà pẹ̀lú. sàdébì ni mo dúró di bí ilẹ̀ ti dúró sí gbogbo ẹgbẹ́ bá ti dúró lórí ilẹ̀ kí ní tẹ́tọ́ wà ní location àràfà méjì àràfà ti dé àràfà ó ti ṣe ó ti ó ti ó ti ṣe ìbára so ilé ìtẹ̀yẹ́ lè ti bẹ́lọ̀ wọ́n náà wọ́n bá wọ́n náà táyì fún òṣèlú àárín sọ́fà àti mọ́rúwá wọn lọ́ba bẹ̀rẹ̀ sí kí kí ṣe pé bàbá gan fúnra rẹ̀ bá ìjọsìn kan tọ́nà ọba ní ìsìn ìlú torí rẹ̀ sí kí ni òun lòdì lẹ́nu ó ti kó yìí ọlá ọ̀gá rẹ̀ náà. ìbéèrè náà ní sùúrù sí ìyá aláwọ̀ nípa ọ̀jẹ̀ sọ́lá ní nípa pé bá tẹ̀ bá tẹ̀sẹ̀ ọwọ́ bá tẹ̀ nípa ẹgbẹ́ bá tọ́ àforíṣi òsì ọ̀dọ̀ àforíṣi ẹjẹ bá bọ́ sí pánpẹ́lẹ́ ìgbàlọ́wọ́ àwọn ọ̀gá lórí inú òwe bẹ̀rẹ̀ ṣe lásìkò ìgbà tó bá tọrọ fún ìgbà tọ́ba kẹ́kọ̀ọ́ ti mú wọn gbà ni wọ́n ti mú sọ́rọ̀ lè forí sọ́rọ̀ lè forí jù ẹ̀yin láàrin ìdàtọ́bọ̀ ni àmẹ́rẹ̀ ní ní a máa ṣe ìdájọ́ lórí rẹ̀ ní ìdájọ́ tí wàá dáyé ní ìgbà wọn ti túbà ìmọ̀ ní ṣe bẹ́ẹ̀ máa eléyìí ò ní wúlò adájọ́ ọ̀dà ẹ̀rọ ẹ̀jọ́ tọ́ba ibi tí mọ́ẹ̀nì yóò fi sí ọ́ láǹfààní ọba déwájú ọlọ́ àbáláyé ni wọ́n dàgbà lọ. àti ìfẹ́ wàá dọ̀bàrà jọ jẹ́nẹ́rà ìfọ́nà kìí ṣe lóko rẹ̀. téèyàn bá dáhùn àti kọ́ bá sí ọ ọba tí wọ́n ti kọ́ wá lọ ìfọ́ọ̀dù rẹ̀. adájọ́ wa fẹ́ dájọ́ kù àbúkà jẹ́wọ́n bá dájọ́ ìfọ́ọ̀mọ̀ yìí. adájọ́ bọ̀ yá bìí tóbi ìsìlámù sí ìmọ̀ tọ́ ọ bá fẹ́ yá tẹ̀lẹ̀ yá tẹ̀lẹ̀ kó torí wájú adájọ́ wọ́n fẹ́ tọ́kọ̀ ọ́dá ẹ̀sìn láì fún àwọn ẹ̀mí wọn dájọ́ sọ ni ẹ̀jú ẹ̀ńtọ́ ọ̀kan ni mo yá bẹ̀rẹ̀ ẹ̀mí ni àkọ́ yóò ti yá bẹ̀rẹ̀ kó tó gbèdé bi nígbà tó di wájú adájọ́ ọ̀rọ̀ yá bẹ̀rẹ̀ mo sì gbẹ̀ ẹ̀ bá fẹ́ yá bẹ̀rẹ̀ yá bẹ̀rẹ̀ kó tó di adájọ́ if not yóò di tax pay wájú adájọ́ mi kéré nígbà tó àti lọ sáyọ́ ti á dẹ́rù àwọn àlọ́ pé nínú pé wà lọ sọ́kọ̀ yá wọ́n tẹ́ bá kú àmọ́ kọ́ bá ti lè dá yàrá wá dá dájọ́ òun àdájọ́ tiẹ̀. nǹkan tó bá tó pé ẹ̀tọ́ ni a ẹ̀tọ́ ni wọ́n lè fẹ́ tó rẹ̀ àwọn ọkọ̀ lẹ́yìn àtọ̀ oníyẹ báyìí àló wọ́n yá fẹ́ tọ̀ mí ni ó yá fún. àmọ́ ti dáhùn ọ̀ràn tá lọ́ dá bá ti déwájú adájọ́ adájọ́ dájọ́ tiẹ̀ ni ọláwọ̀ tá a náà sọ. àwọn tí a sọ ẹni nípa ti ìyàwó ìṣọ́nà sọ wọ́n

ó ní àtàmùlìlà gbogbo ọpẹ́ jẹ́ sọ́dọ̀ ọgbó sí àtàmùlìlà kí n ṣe mẹ́wàá kí n ṣe ogún kí n ṣe ẹgbẹ̀rún kí n ṣe mílíọ̀n ádájà sáyẹ́ǹtì yìí mo ṣe àtàmùlìlà ẹ̀rọ ọ̀nà ọba gbà fún mi iye àwọn tó ọ̀dá tẹ́kọ́lọ̀ nìkan lọ́mọ̀ lọ iye ẹ̀dá rẹ̀ kìí sọ bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀kan sí ìyí gbogbo tọ́lọ̀ ọba dá wọ́n rí bọ́ ànáfì wọ́n dépò tí ó fi yọ ìwọ lọ́wọ́ bá nù. Wọ́n ní dáadáa ká yìí máa jì. Àpọ̀jìnà tá a ṣì wọ́n lọ́wọ́ bá mo dúpẹ́ fún ọ. Kọjá pé wéèkì rẹ̀ kí wọ́n bá wọn lórí òṣùwọ̀n. Kọjá déédéé wúwo àṣì lọ́dọ̀. Ọ̀rọ̀ mi àbànájì. Wàláyà àbànájì sọ̀rọ̀ wà wà lẹ́yìn. Kọ́lọ̀ wa ti parí ọ̀rọ̀. Àdébìkan sọ, ó ní ọ̀rọ̀ sí ìfìdáwá ní àìsàn afúnmi ní àkójọpọ̀ tánẹ̀lì bá sọ gbólóhùn méjì ó sì ọdún kó sì mọ́tò òní tán wọ́n ní wọ́n ní dáadáa kàlí máa ti kó dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ ìwọ̀n àbá tí ìwọ̀n àbá tàdá tó lè kọ àwọn ọ̀rọ̀ náà ìwọ̀n àbá tàdá tó kọ ọ̀rọ̀ náà kọ́lọ́ bá sọ wọ́n ní ó lọ́ọ́ ká nàlùbáwò ní dáadáa sọ fún ọgbẹ́ ìbá ṣe pé gbogbo òkú pátá àtòkù àtọ̀sà gbogbo òkú pátá kí wọ́n di tàdá nìkan ìmọ̀ àti rọ́ọ̀tì nígbà tàdá àtàbí máa kọ ọ̀rọ̀ ọ̀dọ̀ lànàfìdàn bá ọ̀pọ̀lá àǹkà ọ̀pọ̀lá àǹkà padà kálí máa tó rọ́ọ̀tì ọlọ́ọ̀bá ni wà láì gbogbo àwọn òkú yọ̀ọ̀bá gbẹ̀ tán kó tó di pé gbólóhùn ọlọ́wọ́ bọ́ọ̀tì ìyẹn ní kò lè tẹ́ láíláí kọ́dà wọ̀nà ó ti láti ní sì yí mànàdá lẹ́yìn bá tó gbó òdò ìtàn táàbí ó di tàdá àkọ́tán táàbí wọ́n á múlù rẹ̀ wá pé wọ́n mọ ọ̀rọ̀ náà kò lè sá láéláé ìtumọ̀ rẹ̀ ní pé mo dúpẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ iye ọpẹ́ tí ò ló ń kà iye ọpẹ́ tí ò ló ń kà ọ̀rọ̀ nìkan lọ́mọ̀ so àwọn gbọ́dọ̀ yìí ọwọ́ àtàlí ọlọ́run àlá fáwọn Nigerian content nípa ọ̀bẹ àwọn oníṣẹ́ ìpàdé sí ní ìlú tí ó lè di àkókò ìjẹ́ pẹ̀lú ọ̀hún ilé mi ní nọ́mbà yìí ní nọ́mbà tó sì ní wá sí ìwé tó ní bàbá láti ṣe ìpàdé ọ̀hún tó ń ṣe lẹ́wọ́ àti ìpínlẹ̀ ọ̀pá ọ̀hún ìlú ìsàmù yìí ìtàkùn rẹ̀ àwọn adájọ́ olúwa àwọn báyà wọ́n lẹ́ẹ̀kọ́ mọ́ ọdún ọdún ọdún báyà àwọn ayọ̀ àwọn kan ní pé ẹ̀gbọ́n dábẹ́ ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ bó ti tóbi tó nínú òfin islam adájọ́ ọní ọ̀wọ̀ orú ìyàwó láàyè ti jẹ́ lóbi jẹ́ títà ń parẹ̀ òfin ilé ojú mẹ́rin lórí ipò rẹ̀ àti popularity torí lórí tó ṣe o adájọ́ ló ṣe expression kí lọ ẹ̀ kó ṣe torí pé ó kéré jù nù tó ṣe ní tọ́jà ń bá àmà náà torí pé trọ́ọ̀tì ni tó bá fọ́ ní pòsíṣẹ̀ kàrí to dey on trust tó o bá ti jàmbá mi náà lófin ìṣẹ̀rí à adájọ́ ni ó wò tàbí òun sì kò kí láti tí ó fi jẹ́ pé àwọn èèyàn ní ṣerúṣẹ́ ìmọ̀ tó bá jẹ́ pé kí wọ́n humiliate public in public ìyóòtẹ́ tó bá jẹ́ kí wọ́n ní ẹgbà gbogbo dúkìá rẹ̀ ìdí ó ṣe káàrẹ̀ tí wọ́n ṣe ní ìlú ọmọ ìsinmi tó bá jẹ́ kó dàgbọ́ kùkù ìdí ó ṣe káàrẹ̀ tí wọ́n ṣe ní ìlú ọmọ ìsinmi adájọ́ ni ó lò sẹ́ṣọ̀n láti ṣe lò. ìdákejì nípa àwọn ẹgbẹ́ tí wọ́n dá wọn kánú ètí ìwà ọkọ̀ kọjá. ọlọ́ọ̀bá ní wọn látọ̀kùn lè ká ìrìnà ọ̀sìn mọ̀ jẹun agbẹjọ́rò tún alábòsí ẹ̀dá òfin ni gbogbo owó tilẹ̀ wò kọjá kóòrò owó fún ẹ̀ńtọ́ ọ̀mọ́ pé ní tó ṣe ọ̀pọ̀ má jẹ́ kí n dá lókè ìsìlámù lò ìdáwọ́ ilé láti lókè ìsìlámù adájọ́ iṣẹ́ adájọ́ kìí ṣe sẹ́kẹ̀yàn ṣe pé èmi fi wo owó nìkí ọ́nì iṣẹ́ tó ṣe ni pé ẹni tí ó lè tọ́wọ́tọ́wọ́ àdìsẹ́ńtìlẹ̀ ìwọ́rọ̀ dìfẹ́ǹtì ọ̀lọ́dà òkú bẹ́ẹ̀ ti ká ìtọ́wọ́ àkùnrin àkọ́kọ́ tó ti di pé ní tẹ̀lẹ́lẹ́ kò dé iṣẹ́ tó fi wo owó ni kọ́dà ìgbà tó fi kàwé rẹ̀ náà wọ́n máa fi owó òwe wọn ti pé ìwọ́n náà kó di ẹni wo so ẹni bá ti wo owó ni ó tún ti ẹ máa kọ́ ni ta ló mọ̀ wá ni òtítọ́ ọ̀kẹ́ ẹlòmíì gan àwọn ẹlòmíì ló tí wọ́n fi wọ́n fi ń tọ̀nà àwọn ẹlòmíì gan máa ń kọ́ níbi ẹ̀sùn ọjà ni ẹnìkan ó ló gbé òun náà wá fẹ́ ọmọ ìfẹ́ jọlọ ọdún ọlọ́ wa tà ní pé mo fún ọlọ́wọ́ ẹ̀tọ́ nígbà tí wọ́n dé dẹ́sùn tó ọdún kan sáré wọ́n ló wá béèrè pé èló ló gbé nígbà ọdún náà ó ti mú púpọ̀ èló sọ́sọ́ tó gbé láyé ní five million five million to five million five million naira àbí dọ́là ní five million naira ní àtẹ̀wọ̀n ló kù sí ọ̀dà máa lọ èló lọ èló lọ bẹ́ẹ̀ fún mi láàrin ẹgbẹ́ rẹ̀ ń gbé five hundred million naira ọwọ́ gbé five million naira àwọn àgbẹ̀ kò ní gbówó yìí káyọ̀

àbí ìgbàlódé náà wà níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tó ń tọ́ ọmọ lọ́wọ́ tí ọmọ oṣù kan oṣù méjì tó ní ẹ̀tọ́ àti ìdílé àwẹ̀ bóyá tó bá lọ́wọ́ bá dàgbà tó wà ní padà bí ó kó aláwọ̀. kí ni kọ́kọ́ aláwọ̀ kọ́kọ́ aláìní. ẹgbẹ́ ti ta àgbà fún àwọn ọ̀pọ̀lẹ́ kì í lórí kẹ̀kẹ́. kọ́kọ́ aláìní kí ni pé dẹ̀dẹ̀ sí ọ̀pọ̀ kọjá ẹgbẹ́ gbáwẹ̀ not conditional. ẹtí kò lè gbà rẹ̀ tí wọ́n ta ní ọba láàrọ̀ àbí kò bọ́ aláìní kó fún ẹni tí ò ní ló jẹ nípa àwọn ìdìkì. wọ́n béèrè lórí pé ṣé ìsúnì nìkan ni àbí ọgbọ́dọ̀ fún ní ti tààrí náà fọkùn tààrí kọ́ jẹ tààrí kó tó jẹ ìsínú tọ́ba jẹ tààrí kọ́ jẹ ìsínú tèèyàn méjì lòsì jẹ òtijọ́ méjì ìtọ́jú ọ̀nà yẹn náà ní olùkọ́ yẹn tọ́ba jẹ́ oúnjẹ títè làbẹ́ kò wọ́n ti bà wá ti dà ìjókòó kan tọ́ba ti jẹ́ ìjọ kan ṣùgbọ́n tọ́ba jẹ́ oúnjẹ tútù wọn náà ní wọn ní bá ti wọn nǹkan bí one point five kg èmi ọmọ jẹ fún ọdún kọ̀ọ̀kan téèyàn mi one point five kg whatever ìwé oúnjẹ tọ́ba fẹ́ tọ́ba fẹ́ wọ̀n one point five kg ní ọmọ jẹ pẹ̀lú ní sùn sáà so ìlà fún ẹnì kọ̀ọ̀kan so tàwa ìyẹn tó bá jẹ́ pápá tuntun ṣùgbọ́n tó bá jẹ́ pé ní títè tá a bá pè tó tá a bá fún ní ti tààrí ó ti kọ́ bà tá a bá pè tá a bá fún ní ti ìsinu ó ti kọ́ bà mo rò pé tó bá jẹ́ ti tààrí tó wá jẹ́ ti nígbà tó ní kó ti jẹ kẹyẹ méjì máa ti kọ́ bà ti méjì mo pé ìbéèrè kejì tí a wá ti lórí pé obìnrin tó ń tọ́ ọmọ lọ ṣé ó láǹfààní àti lè má jẹ tààrí tá a ti lè mọ́ gbáwẹ̀ kọ́sẹ̀ pé ń jàrá náà àwọn ẹ̀fọ́dá boyún àtẹ̀sí tọmọ lọ nínú àwọn obìnrin kọ̀ǹdíṣàn wọn generally àlẹ́kàtà rẹ̀ lórí ìfúlẹ̀ nínú kọ́tẹ́ pé ọmọ tí ń tọ́lọ́ tàbí oyún tó ní kọ̀ ní ìdàlá ọ̀gbọ́n bá gbáwẹ̀ ìwé mọ̀rọ̀ pé ìtọ́ ọmọ lọ́dọ̀ ká mọ́ nígbà ọmọ rẹ̀ kò ní dáná mọ̀ pé ọgbà rẹ̀ eléyìí ò fi ọgbà rẹ̀ ṣùgbọ́n àwọn ìtọ́wá jẹ́ pé ìdààmú wà lórí tọ́ba ilé gbà rẹ̀ obìnrin tí ń tọ́mọ tàbí aboyún tọ́ba ti lè jẹ́ pé tọ́ba gbà rẹ̀ ìkànnù kàmẹ́ méjì ọ tàbí ìkànnù kàmẹ́ kan tẹ̀lẹ̀ yálà àwẹ̀ yóò kó bóun ìyá kọ́dà bí òkú bọ́mọ àbí yóò kó bọ́mọ yálà ọmọ wà náà ọmọ tá à ń tọrọ kò ní kó bá ìyá tàbí yóò kó bá wọn méjèèjì ìkíní kí tẹ̀ kánú kan wọ̀nyí tó wá ti lè jẹ́ pé yóò tẹ̀lé irú obìnrin bẹ́ẹ̀ kò ní bá wẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ kò ní bá wẹ̀ yóò sọ kí wọ́n á yí lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí làwùrí ti bẹ pẹ̀lú rẹ bá kú ó ti ọlọ́run ti sọ láyọ̀ ó ti láǹfààní àti lè gbà rẹ̀ àbí ó ti tọ́ ọmọ tán ní ìtì ó lè gbà rẹ̀ kí ni ó sì ṣé yọ bá rẹ̀ ni àbí ọ̀bọ̀ aláìní àlàyé àwọn olùmọ́pọ̀ lórí rẹ̀ àwọn kan ní yọ bá rẹ̀ àwọn ìfẹ́ ọ̀bọ̀ aláìní àwọn ìfẹ́ ọ̀pá méjèèjì pọ̀ mọ́tẹ́bí faramọ́ ti di pé bí ẹ̀wọ̀n ká ya ọ́ní ọ́ṣìn tọ́wọ́ ó lè gbà rẹ̀ fọ́gbà tọ́wọ́ ó lè gbà rẹ̀ tọ́wọ́ ó lè fi yìí ó lè bọ́ aláìní omi rọ́pò rẹ̀ gbogbo ẹ̀tọ́ bá ṣe ó ti dún nídùú àwọ̀ mo rò pé ọ̀la ọ̀kàrà ọlọ́ba kí ọ̀sà mọ́